آمين آمين آمين آمين آمين قال المصنف رحمه الله تعالى في كتابه سلوك المرام من أدلة الأحكام باب قول التطوع وما نهي عن قوله وعن ام سلمة رضي الله عنهما رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم أكثر ما يقول ما كان يكون من الأيام يوم الخميس ويوم الأحد وكان يقول إنهما يوم عيد للمشركين وأنا أريد أن أخالفهم أخرجه أخرجه النسائي وصححه ابن خزيمة وهذا لكم بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد حديث àbí ti ìyàwó ọmọ nàbẹ náà ní sọlọmọ tí wọn gbà wá láti dàbí mọ sọlọmọsọlọ lórí ìdí sọlọ ní ọ̀rẹ́ sọtọdẹ sí sọtọdẹ sí sànńdé wọn ní ànábì sọlọsọlọ ń gba ààrẹ tí ọ̀pọ̀lọpọ̀ dá wọn ń gba ààrẹ ní sọtọdẹ sànńdé wọn wọn sì máa sọ pé ọjọ́ méjèèjì yẹn. àwọn kẹfẹ́rí àwọn ẹlẹ́sìn ní ọmọ ọlọ́dún àwọn afẹ́sẹ̀ àwọn gbàrà ń bẹ láti fi kọ́mọ̀tì lè yàpá wọn sallallahu alaihi wasallam wọn ṣàdéhùn ní ọwà ní ọmọ sínú. أخرجه النسائي وصححه ابن خزيمة وهذا لفظه. نعم. الإمام الحاكم أنا مستقي حديث لا لا فيه. نعم. وعن ابي آه. حديثي هون نعم، ما انت الاستاذ اريد حديثي هنا يعني في ابي الكوريد الله رحمه الله انا اخنا صحابنا ابا بيان دي نبي لو امنا بن يان ايوا امنا بن ام سلامه وبقي ما وين رسالته دي سند انا انا عايش على بالي كده امنا بن ام سلامه pé àwọn tí ọjọ́ tí anábì máa ń dá ìpúpọ̀ ọ̀rọ̀ náà ní ọjọ́ sátọ̀dẹ̀ àti sànńdé tí wọ́n sì máa ń sọ pé ọdún ló jẹ́ fún ọdún kèfèrí ọdún ló jẹ́ fún àwọn kèfèrí àwọn fẹ́ máa yapa wọn dẹ̀lá àti gbàgbà bẹ́ẹ̀. ìgbà tí wọ́n fi àdúgbò jíṣẹ́ fún àwọn tí wọ́n tí wọ́n lọ sí ìyàwó rẹ̀ nígbà tí wọ́n ń dẹ́wọ̀ ọdún wọn bá jọ mọ́ sọ́dọ̀ ọmọ mi lọ́mọ sálámà òun náà ń sọ wọn sọ kàìpé sọdà wọn ní òdodo ní tí ẹ ń sọ táwọn sọ fún ẹnìyẹn pé ọjọ́ kan náà gbogbo ń báyìí pọ̀ so sátọ̀dẹ̀ sànńdé wọn sábà da sátọ̀dẹ̀ láì láti sànńdé torí pé àlejò máa tẹ́tẹ́ wọn mú ní àwọn kẹfẹ́ ní mú lọ́dún àwọn sì fẹ́ máa yapa wọn sọ́lọ́ lọ́wọ́ àwọn sọ̀rọ̀. سواء أن نفعي ما بدأت النظم ابن خبز من الصحابة بن سيدنا ابن حكيم وحديثي tí ń jẹ́ ẹ̀rí sí adé ti àkọjá náà sí pé ó tọ́kí wọn gbára ní ọjọ́ sátọ̀dẹ̀ ṣùgbọ́n wọn tó wà bẹ́ẹ̀ ni pé anábì máa ń gbára sátọ̀dẹ̀ sunday láàrẹ̀ ìyẹn lójú káwọn onímọ̀ sí apẹni wọn bí adé ti pé ṣé lẹ́yìn ìgbà tí àwọn tí wọ́n sọ pé adé ti lálàáfíà àwọn tí wọ́n sọ pé àwọn ilé kò ní àlàáfíà so ṣùgbọ́n lọ́dún pé adé ti lálàáfíà wọ́n ṣe ẹ̀kọ́ níbẹ̀ pé ó tọ́kí wọn gbára ní sátọ̀dẹ̀ àbí sunday so àwọn mẹ́rin ti rí pé láti pé àdéṣe lálàáfíà wọn ní àdéṣe ń dá ẹ ní dá lórí pé àdéṣe ní sátọ̀dé àti sànńdé bẹ́ẹ̀ bá náà lè ṣe máa ṣe sọ́dọ̀ lọ́wọ́ sọ́dọ̀ pé kèsì kọ́lá gan kèsì kọ́lá ànábi ń dá ní ẹ̀kọ́ kankan wọ́n sábà máa ń dà so sọ́dọ̀ lọ́wọ́ sọ́dọ̀ sọ́dọ̀ lẹ́yìn náà níta náà lè ṣe ìkọ̀tàkọ̀ tí ànábi sọ èèyàn gbà so àbí kí wọ́n sọ pé náírà ní kánábì ṣe yìí kánábì ṣàlàyé pé ẹ táwọn pọ̀ fún wọn níbi àdéhùn oṣù ọdún tá a kà wọn lórí pé àdéhùn yẹn lálàáfíà náà dáfẹ́ bẹ́ẹ̀ so wọ́n túmọ̀ sí pé náírà ń bẹ ọ̀dùn kàwá àti ìlàlẹ̀ tààrí tí àwọn akọni kọ́kọ́ tẹ̀ sí ti àárọ̀ mu. now àwọn méjì ti pé àdéhùn ọjà náà fẹ́ràn. ọjẹ́ ọpa ìdájọ́ àdéhùtì oṣùwájú rẹ̀ tókè àwọn máa ń dára kànáàbí sátọ̀dẹ̀ wọ́n gbẹ̀tẹ́ àti tókè àwọn ìdàgbà ń dára ní sátọ̀dẹ̀ sànńdé ìdájọ́ ìtànàbí ṣe sọ́lọ́sọ̀rọ̀ wọ́n fi pa tòun rẹ̀ ráyò àmìmọ́ yìí tó àwọn ní àwọn ní tí ó fi dáta kí wọ́n dá nǹkan pàtàkì kí wọ́n àgbàjọ kan síwájú àbí kí wọ́n àgbàjọ kan lẹ́yìn torí pé ànágbà àgbàgbà kò dá nǹkan pàtàkì gbà lára àti àwọn tá a sọ pé tán wọ́n ní wọ́n tó kàn án fi ń sọ pé ànágbà máa ń gba sátà sunday kì í ṣe pé báyà ẹ̀ǹdẹ̀ dá pàtàkì gbà lára ìyẹn ta pọ̀ àbí ìyẹn ta ẹ̀kọ́ kan lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ní àdéhùn ń dá kò sí ohun tí ó takò ẹ̀sìn kí ẹ̀yàn gba sátọ̀dẹ̀ láàrẹ̀ àti sànńdẹ̀ àti sọ̀tì wọn gba ní ìfọ̀kọ̀ bó ti o tako satode laare ati sannde ni bo ti won náà. وعن أم سلمة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم أكثر ما كان يصوم من الأيام يوم السبت ويوم الأحد وكان يقول إنهما يوم عيد للمشركين وأنا أريد أن أخالفهم أخرجه النسائي. الحديث ẹ̀rí ń bẹ́ẹ̀ pé ẹnu àná méjì sọlọ sọlọ àwọn máa ń ṣe nǹkan tí wọ́n fi yàpá àwọn Yahud so this ẹ̀pọ̀ àwọn ní sátọ̀dẹ̀ àti àti àwọn tí wọ́n tán fún Yahud àti tí wọ́n ti kò so that ẹnu àná méjì pé ká ṣe nǹkan tí nípa pé àjọ jẹ́ abara àbí ẹ̀ka ṣùgbọ́n tó bá ti tọ́ mẹ́sìn so wọ́n kọ́ lákùn dé nìkan wọ́n dé nìkan amen so wọ́n sọ pé náà yóò táwọn ọmọ ìgbà náà pé náà kíkọ́ táwọn ẹbí kọ́ tẹ́lẹ̀ o ànábì wọn kì í dára ní sátọ̀dẹ̀ tàbí kíkọ́ táwọn sọ pé káwọn dára ní sátọ̀dẹ̀ wọ́n fi wá afakọ̀ wọ́n fi ṣe bèbè tí àwọn àdáàtì tí àwọn àwọn tí wọ́n fún tíra síwájú wa máa ṣe náà nígbà tí wọ́n fẹ́ wọn fún dára sátọ̀dẹ̀ wọn fún dára sànńdẹ̀ wọ́n sọ ní kọ́tà níbi ká dára sátọ̀dẹ̀ wọn káàna náà ẹ̀ sọ wọn fi káàna wọn àfàkàtà lè má káàna alẹ́ àlòkìtà jù ṣùgbọ́n nígbà tó wá ti kára níbi sọ̀tàn tí wọ́n ṣe tí wọ́n ṣe tí wọ́n ṣe pé tí wọ́n ṣe káyìn ọ̀nà máa ń da so èdè ìlú آخر الأمرين إذا فهمتم ọ̀rọ̀ yìí tó ṣe tako ìyàwó fún ọ̀rọ̀ pé àdéhùn ìdájọ́ rẹ̀ pa ìdájọ́ káwọn dá ẹni sátọ̀dẹ̀ ọ̀pá rẹ̀ so نعم. نعم. نعم، وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم نهى عن صوم يوم عرفة بعرفة رواه الخمسة غير الترمذي وصححه ابن خزيمة والحاكم واستنكره العقيلي نعم حديثي آه أنا بس بقول صلى الله عليه وسلم أنا في دواء على عرفة يعني كنت وشي حج دواء على عرفة أنا بيني كي يوم هذا كي يوم فما دار so هذا جا سامن أنا أنا حديث بس يا كل من كل شيء حديث ده ناس يقول أنا شا يقولي أنتوا عند المهدي المهاجر so المهدي المهاجر يعني يطلع àtọ́lẹ̀ so bákan náà àdìmọ́ àwọn ọ̀pá ilé fún ọ̀nà so wọ́n ní mahadi pé láìsábà wà lè so kankan tí hadith wọn ní mutaba so bákan náà wọ́n ní àwọn àbáwọ̀ àwọn ọmọ mọ́tàlá kò sí ẹni tó jáde ìgbà pẹ̀lú mahadi kan náà ẹ̀yà pẹ̀lú ń bẹ ẹ̀yà pẹ̀lú lórí ẹ̀ ẹ̀yà pẹ̀lú ń lórí ẹ̀. so òun náà ní haúsá wọn ní nǹkan tó lẹ nǹkan sì rí pé so látara bẹ́ẹ̀ wọn sọ pé hadith yìí so kì í ṣe pé ètò ládà wọ́n ṣe àpẹ níbi ìdájọ́ hadith náà pé ẹ̀kí mímọ́ kò sí àpẹẹrẹ pé ẹni tí ọba sí lárọ̀fà tó wà nínú tí jẹ́lá náà bèrè fún tọ́wọ́n gbà rẹ̀ ṣe àpẹjọ́ ní jẹ́ ọjọ́ kí náà ọjọ́ òun jẹ́ sí ọjọ́ aláfa fẹ́ tí ọ̀sẹ̀ àrọ̀fà náà ọjọ́ rẹ̀ so ǹjẹ́ tó wà lárọ̀fà ní gẹ́gẹ́ náà sùn àdéhùn gẹ́gẹ́ bí àdéhùn sọ̀rọ̀ dẹ̀ òun ni ìyá fẹ́ ló bẹ lórí ẹ̀ àwọn kan ní ẹni tó wà lárọ̀fà lè gbà rẹ̀ torí pé ní kòrìnlẹ̀ tó ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ kòrìnlẹ̀ pé kò àdúgbò wá nígbà pé kí ẹmọ gbà lọ́jọ́ ara fún kò ṣe torí nàbẹ̀ so ẹnà rẹ ní hadith tó wà ní tó wà níwájú wáyé wọn kò ṣe torí nàbẹ̀ so látara bẹ́ẹ̀ wọ́n sì ń dapá ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn ní ànábì sì gba ààrẹ náà ọjọ́ mi so nínú Àrafà nígbà tí wọ́n wà ní Àrafà so ṣùgbọ́n sọ́rí pé anábì kọ̀ọ̀kọ̀ rí nípa níbi bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ní ọjọ́ arọ́fà torí hajj kan náà anábì ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ bàtà ní tọ́ba náà lòdì gbà kan tí wọ́n sọ̀rọ̀ wọn ní torí pé ọgbọ́n tó jọjú máa anábì ọjà torí kó dọ́sì jọjú wọn anábì ká má dọ́ ọjà jọjú máa ń torí kó torí anábì ọ̀nà lọ́nà lọ́fà pọ̀ so àwọn ènìyàn sọ pé ọtọ́ kí wọn tó bá dá wà ní arọ́fà náà kò bá rẹ̀ ní arọ́fà kò sí nǹkan tí ọba àdúgbò so ìtorí pé ọjọ́ arọ́fà so ẹni tí ó bá wà ń bẹ̀ òun náà lè dàgbà fẹ́ gbà rẹ̀ tí ààrẹ ọba ti ń gbé kó wík láti pé kó ṣe àwọn iṣẹ́ tó yẹ kó ṣe ní àrọ̀bà kó ṣe ókè òun dáadáa kó dẹ̀ ṣe ọ̀ká kó tó ti láwà wọn tá àrọ̀bà ti ẹni tí ààrẹ ọba ti wík láti kó má lè ṣe àwọn kan yìí so ni wọn máa kọ fún pé kó má gbà rẹ̀ ọjọ́ tí àwa ti débẹ̀ lẹ́nu so àwọn kan sọ̀rọ̀ pé rárá kò yẹ kó torí pé ọjọ́ ọjọ́ ọdún ni so ó sì wá pé ànágbèsè pé fúlọ́ọ̀dù sọ̀nà ọjọ́ àràfà so àti àwọn àti ọjọ́ sódà àwọn ọjọ́ àwọn ọjọ́ ọdún lọ́jọ́ mùsùlùmí sódà tí a ti mọ̀ pé ọjọ́ ọjọ́ sàǹpẹ̀rẹ̀ ọjọ́ ọdún àti ọjọ́ àti ọdún sọ̀rọ̀. lọ́jọ́ ọdún wa so ànábì sí ọjọ́ àràfà papọ̀ mọ́ níbi hadith yìí so ẹni tó mọ̀ sí انا wọ́n ní ìdájọ́ kan náà ẹ̀ẹ́dùnà يوم عرفة يوم النحر يوم التشريق عيدنا عيدنا نحن أهلنا عيدنا نحن أهلنا يعني عيدنا نحن أهل الإسلام أو الله جفاء المسلمين بدلالة الاقتران التي أنت داقنا بابا tó ìtumọ̀ pé tí àwọn àtàwọn ní ẹ̀tọ́ tí wọ́n ní àbí ìdájọ́ tí wọ́n ní lọ́wọ́ náà ní ọ̀ láwọn pé àsìkò ń gbà rẹ̀ ní ọjọ́ ọdún àti àyà ń tẹ̀sọ̀ àmì àdága wọn fi kọjá lórí ẹ̀ tó bá pẹ́ àti lè gbà láwọn ọjọ́ àti gbà ní ọjọ́ arọ́fà náà tó nítorí pé wọ́n fi jọ wọ́n fi ọjọ́ arọ́fà náà jọ àwọn ọjọ́ ọdún tó wọ́n yẹn náà tó so that eh, àwọn ọ̀rọ̀ tí kọlásọ tó kọ ọdún àbí kọlásọ tó kọ àwọn sọmúlẹ ọ̀rọ̀ tí wọ́n sọ níbẹ̀ náà ni pé ó tọ́ fẹm tí ọba ní tí ọba ní wíìkì láti kó ṣe àwọn iṣẹ́ tó yẹ kó ṣe lárafa so ìdáni tí ọba ti wíìkì ó tọ́ fún un àwọn kan sọ pé náà yóò dán tí kọta náà bí kọ èèwọ̀ kọ́ ní kọ́tí kìí ṣe ìwọ̀. so that lórí pé hadith ilá làṣà so náà kò sí tó sọ̀rọ̀ fà náà kò bí sàrí kò ní pé ìwọ̀ àmì tó wá sọ pé hadith ilá làṣà lókun wọ́n tó wá sọ pé hadith ilá làṣà náà lọ́wọ́ ń bẹ̀ anábì kọ̀ fà kádàrí lọ́jọ́ aráfà tábà wà ní ọ̀fà. so yẹn ti àwọn ti hajj wọ́n ti jẹ́ pé mọ́dà àbàwọn kan sàhábà

ما هو التحريم غير ما هي التحريم هذا في حديث صلى الله عليه وسلم هذا أن تنصح أحد nípe wọ́n ṣe lẹ́tọ̀ fún ọ̀nà ọ̀tọ̀ tí ọba níbi kí ọjọ́ àjọ tuntun hadisi yóò ti kò ṣe kò sàlàyé kò sàlàyé lẹ́yìn bí hadisi. ìṣe látàwọn ọ̀sẹ̀ náà ní ìlànà ìjẹ́ tó náà lẹ́tọ̀ ọ̀rọ̀ lámà ní. so akànnà àdìmọ́ ṣe pé náà yóò wá dùkàrọ̀ ha so kò sí sọ́ọ̀tọ̀ àkọ́wé kò sẹ́ni kan tó gbé kúrò níbi haram tó yẹ pé ẹni tó lágbà tó ti ẹni tó pé sọ ọ̀sìn kọ́kọ́ kọ́ wà lórí àtàrí tó ti ẹ̀kọ́ rẹ̀ lórí tí ń túmọ̀ sí ẹnu àmàlà tó ní màá náà. kò sí àbá ti wà ní hajj tí wọ́n má dára Arafa tó bá mi tí wọ́n má dára ní Arafa. ìyàtọ̀ láti mú wo náà ẹni tó bá dára ní Arafa kò ní ààrẹ ó lè má jẹ́ kó lè ṣe bẹ́ẹ̀ kó ṣe. padà àti bí òun bá ń kàn lè kí òun pẹ̀lú pé wọ́n jọ àyàn ṣe kókó àwọn àfòmọ́ àti ṣe àwọn ojúṣe ojúṣe tó yẹ kó ṣe ọ̀nà má lè ṣe bó ṣe yẹ kó yẹ bó ṣe bó ṣe yẹ kó ṣe. a sì mọ̀ pé wọ́n á jù gangan iṣẹ́ tó iṣẹ́ tó ṣe kí wọn ó ní ìdí kí ọ kí ọ wá kí ni kò farabalẹ̀ ṣe dáadáa. iṣẹ́ hmm. tó yẹ kó yàní wàhálà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní wàhálà tí kò gbàgbára lọ ni. wọ́n bá tán á dára fún ọ lè fa okùnrin

ìyẹn sì ọtí fẹ́ kó dé tí wọ́n bá tún wá bẹ̀rẹ̀ ní bá ṣẹ́ka pé èèyàn yóò sì kí ni so yóò ní tààfẹ́ yóò ní padà yóò àfẹ́ ti èèyàn so aláwọ̀lá ah, náà kí wọ́n tẹ̀lé rẹ̀ eh, ànábì bẹ̀rẹ̀ sọ́gbọ́n sọ́nà hmm. ànábì ó sì rẹ̀ pé wọ́n gbà rẹ̀ ní hajj tí wọ́n ṣe so hajj tí wọ́n fẹ́ dájọ́ rẹ̀ wọ́n ṣe tẹ́lẹ̀ pé hajj tí wọ́n ṣe sọ́gbọ́n sọ́nà wọ́n bẹ̀rẹ̀ sí ìdọ́tí méjì náà hajj kan náà wọ́n ṣe tó fi dájọ́ rẹ̀ ó sì bọ́ tètè jùmọ̀ ànájọ́ ìgbà yìí tòlípẹ́ tòlípẹ́ sí ìjùmọ̀ tòlípẹ́ tòlípẹ́ jẹ́ ọjọ́ àrọ́fà nínú tòlípẹ́ jẹ́ ọjọ́ àrọ́fà nínú ọ̀gá àlọ́. wọ́n á sọ pé tòlípẹ́ ọjọ́ sí ọjọ́ àrọ́fà àtòlípẹ́ jẹ́ ọjọ́ sí ọjọ́ jùmọ̀ ń lè sọ pé ọ̀rọ̀ kan náà bẹ tó da jákun àyíkọ́ da jákun síwájú ẹ̀ tó ti ẹ̀ ọ̀sán náà jọ síbẹ̀ ẹ̀ pẹ́ tòlípẹ́ jẹ́ ọjọ́ jùmọ̀ àná اليوم انا خايف ارجع ارجع سوتيون في جزء خمسي سيون سيبي تيكو تان بافوا سيون في نتا آه، بي وي بي تيون في بلا تا بس اخوان دالا عندا سوتيون الله وعن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم نهى عن صوم يوم عرفه بعرفه. رواه الخمسة غير الترمذي قد يعرف أنت أنت قد يعرف أنت في حج كيف يمكن توزع أنت على سيارة على حسن لا كان يبقى تقام بيت في السوق سوتي يودي له أن تبدأ تكون في حج طبعا عرف أنت مني وحديث الجماعة نعم. أن النبي صلى الله عليه وسلم نهى عن صوم يوم عرفة عرفة نعم نعم أن النبي صلى الله عليه وسلم نهى عن صوم يوم عرفة بعرفة رواه الخمسة غير الترمذي وصححه ابن خزيمة والحاكم واستنكره العقيلي. والله الحاكم وصححه مستدرك مستدرك سيرة وضع عنه حديث سيرة ثانية كان شيطان وعليه شيء كان قو أحاديث أيكي àtọ́ fata onímọ̀ tí ó ṣe hadith síwájú wọn àwọn àti sọ pé ó yẹ kí onímọ̀ tí tí wọ́n kọ àwọn tí wọ́n tí wọ́n ṣe tíra síwájú wọn tó yẹ kó wà bí tíra tọ̀ níbàámu mọ́jẹ̀mú tí onímọ̀ yẹn ṣe ẹ̀ bí sọ̀hìnṣọ̀hìn àlùmọ̀sọ́dọ̀kọ̀lá sọ̀hìnṣọ̀hìn àwọn mọ́jẹ̀mú tí wọ́n dé kalẹ̀ àwọn rí pé àwọn àhàdé rahman abdul náà náà muslim ti jáde so àwọn àwọn kọ àwọn àhàdìsì ní ìjọ wọn ṣe tẹ́lẹ̀ nípa wọn pè ní al-mustadrak so tartibu alimam bukhari ti náà kò ní yàtọ̀ tartibu alimam muslim ti náà kò ní yàtọ̀ àti wọn pè ní al-mustadrak sí àbí abdullahi yìí náà àpèjọ náà ti àbí abdullahi ti sọ àhàdìsì alhaki tí wọn kò ní fọwọ́ fàyè rahman allah so lọ́nà tí wọ́n fi àwọn àhàdìsì wọn bẹ̀rẹ̀ sí mẹ́ta ni ìka àkọ́kọ́ àwọn àdékò lálàáfíà lórí ṣàpù alimami Bukhari àti alimami Muslim àbí lórí ṣàpù kánà méjèèjì so òun náà máa ń sọ pé هذا الحديث صحيح على شرط على شرط الشيخين ولم يخرجاه ويقول لو شرط الإمام البخاري على شرط الإمام البخاري ولم يخرجه أو ذاك لو شرط الإمام مسلم ولا شرط الإمام مسلم لم يخرجه لكن كذي الأحاديث الصحيحة والحديث ولا لا فيها عنده لدى من لدى الإمام الحاكم هذه ولا لا فيها ṣùgbọ́n kò sí eh, kò bá ṣàtò alimam Bukhari sinmi àti sàlùmọ́ Muslim kò sí fẹ́ kò bá kò sí bá ṣàtò àkànnà méjèèjì mi ẹni pé àwọn májèmú táwọn dé táwọn méjì dọ̀kalẹ̀ kò bá mu kò sì bá májèmọ̀ kánà àwọn èjì kọ̀ọ̀bá mu so rẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti gbé kalẹ̀ gbọ́dọ̀ tí wọ́n máa ń sáńdé wọn ní sahihul isnad ní tí wọ́n bá ti sọ pé sahihul isnad ìyẹn ni pé imam alimam hakim abu abdullahi hakim wọn lè pé hadith ilé aláṣẹ ọlọ́dọ̀ táwọn pẹ̀lú àwọn táwọn náà ṣe ń sọ ha hadith so àti wọ́n ti gbà wọn fẹ́ so hadith ilé aláṣẹ ṣùgbọ́n kí o ṣe lórí sharp token tó máa sọ pé sọ̀rọ̀ ẹ̀ tó máa kékeré sí àdé tó lálẹ́ àti lórí ṣáàtò àwọn onígbà orí ṣáàtò àwọn ènìyàn tó ti wá. àti kẹta àwọn àdé tẹ̀lé pé kò ní ẹ̀rọ ìdàgbàsí wọn náà. tó wọ́n kàn kọ́ àwọn àdé tẹ̀lé wọ́n wá ti tàbí òkúrò ẹ̀ sí pé àdé sì yóò ṣe kí ni kò ní ilẹ̀ tó ti. ẹ tọ́wọ́ ni mọ̀tọ́gbà kò ní ìpínlẹ̀ tàwọn àgbà gbogbo àwọn àdé tó ń bẹ̀ رواه الخمسة غير الترمذي والصحاح ابن خزيمة والحاكم نعم. واستنكره العقيلي نعم أنا قلت يعني ما كان تطير أنا تتساهل بالتصحيح أنا ومرجعنا كان بعد التصحيح كان بعد التصحيح كان بعد التصحيح أنتي في مطمع عنينا وما كان على إطلاقه فما كان على إطلاقه مثلا الإمام الإمام الذهبي تتبع مع أحاديثهم وأنت تسمع بالإجابة طبعا ما فقه الذهبي وإذا إلي ولا لك لا شرط الشيخ النبي على شرط أحدهما ما فقه الذهبي إذا ما فقه وصف أقوم للمعنى ما كثير بأحاديث الإمام الإمام الذهبي ما في أقوم له ويطلعون ما كانوا شلوا لما بطلع تجدد شغله تعرف تتابع امام امام فدا فدا شو هو من شو هو تعقل ولا أن النبي صلى الله عليه وسلم نهى عن صوم يوم عرفة بعرفة رواه الخمسة غير الترمذي وصحاب ابن خزيمة والحاكم واستنكره العقيلي. وعن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا صام من صام الأبد متفق عليه ولمسلم عن أبي قتالة رضي الله عنه بلفظ لا صام ولا أفطر نعم حديث هنا آه، طريقة أثار الصحابي جلال بن عبد بن عمرو wọ́n mọ̀ kẹ̀kẹ́ máa bẹ̀rù púpọ̀ ọ̀dọ̀ bí wọ́n ti ń bẹ̀rù lọ́wọ́ níbi tí wọ́n fọlọ́ so àwọn lè mú sí ọ̀sẹ̀ àgbà pé kí wọ́n má fi gbọ́ ọjọ́ ọjọ́ ayé bàrẹ̀ so kí wọ́n lè bá sọ pé bàbá yìí wọ́n àwọn lọ́dọ̀ níbẹ̀ bàbá yìí àwọn lọ́dọ̀ níbẹ̀ àbáta àbáta mẹ́ta mẹ́ta àbẹ̀sọ̀ ìgbàlódé so kí wọ́n lè bá sọ pé ọ̀dà ìgbà ọjọ́ kan kó fún ọjọ́ kan wọ́n lè bá àwọn lọ́dọ̀ níbẹ̀ so wọ́n padà ṣe mọ́dàmù lẹ́yìn nígbà tí wọ́n rí pé ìrora kan náà ṣẹlẹ̀ bàbá àti dáká wọn ti gba ìdàkùn táwọn ilé ṣe láwọn ọmọ sọ̀rọ̀ tó dà kàdébì wọn ọjà tó bá ṣe ọjọ́ tó bá rẹ̀ àwọn pé alábàt tó máa ń pẹ́ àdáhà lójú ọjọ́ mẹ́sẹ̀ńdà rẹ̀ lójú ọjọ́ mẹ́sẹ̀ńdà rẹ̀ kò sí dákà tí wọ́n ṣe sínú túmọ̀ àwọn ẹlẹ́yìn tó ń ṣe bẹ́ẹ̀ kò gbà lẹ́wọ̀ kulawi to al'abad bi ma'ana ad-dahr to zamu ranan abad àti ubud ubud àti abad ubud afal na'am àwọn ni ọ̀nà méjì làwọn náà lè pè wọ́n ní à ah, nínú kọjá pé ìtàn yìí ànágbé sanu sọ̀rọ̀ pé wọ́n ti ṣe kò ló ń tàn ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀nà kan ṣọ̀rọ̀ àbí kí wọ́n sọ pé wọ́n fẹ́ fún ìyẹn nílà báyìí pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kọ láàrẹ̀ ní túmọ̀ rẹ̀ o. àdúgbò ìmọ̀ ọlọ́dọ̀ ìhàmọ̀lọ́ wọ́n ní tọ́lá jẹ́ pé ìpinnu dùá ọ̀nà bá jẹ́ ànábì ṣe pèlè ní tọ́lá ṣe bẹ́ẹ̀ fún mi àwọn bẹ́ẹ̀ ń tánibà ṣe pèlè àwọn bá dárò. tó bá jẹ́ pé wọ́n sọ pé kẹ̀tẹ̀ dùá wà lẹ́yìn iṣẹ́ ànábì ànábì ọ̀fẹ́ ní tọ́ba ṣẹ̀wá tó ṣẹ̀wá náà torí panú tó ń dá rẹ̀ ọ̀sán náà ọ̀la rẹ̀ kí wọ́n náà bàná rẹ̀ ti gbà. so mo fi wá ní ìdájọ́ rẹ̀ iná ni pé ẹni tó bá ṣe dẹ̀rù kò láàrọ̀ nìkan kò láàrọ̀ kò ní lọ́jà. wọ́n ní bíi ìgbà tí ànábì hmm. sọ̀rọ̀ àwẹ̀ tí a lè gbà kí ọmọ ní pé èèyàn fi gbọ́dọ̀ ayé gbà gbọ́dọ̀ ọdún kan so níbi àwẹ̀ ọjọ́ mẹ́ta nínú oṣù kan lọ́wọ́ ọ̀sẹ̀ lọ́kọjọ́ àti bẹ́ẹ̀ náà ni àwẹ̀ ọjọ́ kan ètò kan tọ́jú àwẹ̀ ọdún kan fún na ń tò tọ́jú fi náà náà sọ pé gbá ní lẹ́yìn ìgbà tó nítorí ẹni tó bá ti jọ ọdún dọ́dọ̀ kẹ́ńdà rẹ̀ lọ́dọ̀ ayé rẹ̀ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọdún kọ̀ọ̀dà rẹ̀ tí ò tún rárá ẹ̀tọ́ sí àwọn ọjọ́ tàbí àti ọjọ́ ọdún. wọ́n ní ìgbàgbọ́ pé ọ̀rọ̀ rẹ̀ jọ ọ̀rọ̀ ẹni tí ó rẹ pé ẹni tó kọ́kọ́ bí ọ̀fà náà ẹni tó náà kọ́kọ́ ṣe lọ́rọ̀ ẹ̀dá àkọ́kọ́ gbà tó wọ́n ṣe lọ́rọ̀ ẹ̀fà náà kí wọ́n sọ pé àwọn lágàdú bẹ́ẹ̀ lọ́kàn máa ń kéré tì lójúmọ́ tó wọ́n tán ọ̀ níhùn wọ́n bẹ́ẹ̀ náà nìrẹ́lẹ́ yìí náà tó bẹ́ẹ̀ náà nìrẹ́lẹ́ tó tán ọ̀ níhùn ìgbà tí ó ti wá dá pé kò sí five yẹn five yẹn náà máa kí so àwọn àwọn àdéhùn tó lálàdà tó wọ́n wà pẹ̀tọ̀ tí wọ́n bá ti gbà yẹn ti ní ládàá pé ìyẹn fi ẹgbọ́n dáhùn gbà hmm. so bàtà wà lè lọ kọ́ ti kọ́ so pé kí wọ́n jìnnà Eh, àwọn ṣe àwọn kan sọ nìyẹn so kan sọ pé kẹsíkà náà lè sọ pé kẹsíkà báyà ń tọ̀ kò láàrọ̀ kọ àbí kò tó kọjá ìtùnú táwọn náà lè kọ òun ni pé tí wọn bá ní wọn fi ọdún kan dà rẹ yóò padà gbé àwọn tí rẹ tá a máa ń sọdún ọdún rẹ yóò padà àpẹẹrẹ yóò padà wọlé bẹ́ẹ̀ náà na mùtàṣírí gbogbo àwọn ọjọ́ ìsìn bíi ọdọọdún wọ́n padà wọlé kò sọ̀rọ̀ yìí lẹ̀ gbogbo àwọn ọjọ́ ìsìn kò sí àpẹẹrẹ pé àbí àbí àpẹẹrẹ máa lè ní a mọ̀ pé ṣẹlẹ̀ kan agbára ni wọ́n ní so àwọn ní sọ pé tọ́ ọtọ́

بحضرة الأسباب سواء أيضا تفوق النبي náà tó fi jẹ́rìí ànábì ànábì ọ̀dà gbogbo ọ̀dà kan ọ̀dà wọ́n sọ pé ìyàtọ̀ ń bẹ ìta náà lè kọ̀ fún abdullahi bin abu sa'ad wọ́n mọ̀ pé òun lè wọn ní lágbà àti máa bá a lọ ṣùgbọ́n mọ̀ pé ẹ̀ ń táwọn yàgbà fún òun lágbà ṣe fún àti máa ṣe ṣùgbọ́n iná mi tó fi jáde lára iná ni àdúrà mi náà fara sọ pé ah kò bá ti dá pọ́n ti gba ìjọba tó anábì ṣe fáwọn anábì ti sẹ́yìn anábì yóò àti anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n máa ń nípa àwọn sàhábà wọn dáadáa wọ́n ti rántí ìtọ́nà fún kálukú ẹ̀dọ̀ ní so wọ́n ní hálà ní hálà dọ̀ so ẹni tó bá lè gbà pé kò ní dín ẹ̀tọ́ yìí lọ́wọ́ torí pé anábì sọ fún pé sọ ọmọ lẹ́tọ̀ọ́ ara rẹ lẹ́tọ̀ọ́ lórí ara rẹ ẹni pé ọ ní ẹ̀tọ́ tí ó fún ara rẹ ìyàwó rẹ lẹ́kọ̀ọ́ tó fún bẹ́ẹ̀ náà ni àlejò rẹ ọlọ́tọ̀ tó fún ọjọba àbọ̀ síbẹ̀ ojú ara yẹn náà ní kí n tẹ̀lé fẹ́ kí wọ́n fún un wọ́n á ti kólà rẹ̀ hàkìn hàkìn hàkàn so ìgbọ́n tẹ́ pé ẹni tó bá yí pé tó bá gbà tí ò ní kọjú àwọn kan ní àwọn ẹ̀kọ́ tó ní lọ́rùn láti ṣe àwọn ètò ìmọ̀ ẹ̀la tó tọkọjà síbẹ̀ ṣùgbọ́n tọ́dọ̀ gba náà ni pé kọ́lù máa fi kékeré wọ́n kọ̀ lọ́lọ́ pé kàrọ́ àyàn lè kàrọ́ àtàkọ́lù náà yẹ̀ lè kàrọ́ àti láti bẹ́ẹ̀ lè sàárè ẹ̀sọ́ ní tó ti dà ní kí wọ́n máa ṣe torí pé olùgbọ̀n tí gbogbo ìgbà tí wọ́n bá dá ẹ̀kọ́ ní àwọn aládàá ti ṣe ìfẹ́ kí wọ́n ṣe ǹjẹ́ ìgbà tá a rọ mọ́ èèyàn ìfẹ́ tí àwọn ojúṣe nífẹ̀ẹ́ kí wọ́n ṣe ẹ̀ nílé ṣe ẹni tí wọ́n á ń dá lọ́jọ́ tó mọ́ yóò mọ̀ fáwọn ẹ̀tọ́ nira rẹ̀ problema con el tono de la vida, tengo que poner que algo me da tọ́ fámìlì ẹ̀tọ́ tá ẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ra wọn kọ́dà níbi iṣẹ́ rẹ̀ gánà iṣẹ́ mi lè máa wọlé mẹ́tàlá rẹ̀ ṣèbí iṣẹ́ náà rẹ̀ kò mọ yàtọ̀ sí iṣẹ́ ọjọ́ lásán lóòótọ́ iṣẹ́ náà wá ti tọ́wá ti mọ́yàn lára sòtá ẹ̀ náà bá dé kò sí onífẹ̀ẹ́ sí yàtọ̀ torí gẹ́gẹ́ àwọn ọmọ ṣáàbì sọ pé lọ́sùn ọlọ́ọ̀ ọjọ́ kan tí èèyàn bá ń ṣe tó ti bọ́ sínú pé aládàáyàn tí ìbá tí àwọn ìbá jẹ tó bá ba náà sọ kò ní ní fíìmù àṣàkọ yẹn ẹni tí ń bẹ̀rẹ̀ tì láti bẹ̀rẹ̀ tì ń bẹ̀rẹ̀ tì láti bẹ̀rẹ̀ tì ní tí ń fi fi ń ṣiṣẹ́ nìyẹn láyọ̀ bá dé náà yóò máa jẹ kò ní ní àṣàkọ ní fíìmù kò ní ní fíìmù ìnira kankan tó tiẹ̀ nígbà tí ìnira bá fẹ́ pọ̀ jù ní àná ọ̀sán kékeré lọ́kàn tó mọ̀ yóò ṣe pé torí eré ti ń dé lẹ́nu bí pé àti pé torí pé ṣe ti ń ṣe lé so tó bá fẹ́ bọ́ tóbi fún jẹ́ yẹn lọ́kàn tó mọ̀ so àlèmọ́ àbọ̀ ẹ̀dùn mọ́ fẹ́ ẹnu tí ra wà fúrọ́ ẹnu mọ́dà kábàlì wọ́n ló jọ wọn tí àfáàlù àmàlù ṣá ọ̀dọ̀ akẹ́kẹ́ tó le wọ́n mọ̀ dàrẹ́ náà níta ìbàdí ṣùgbọ́n tó bá fẹ́ yí wọ́n wọ́n tún wọ́n padà dá padà báyìí lọ́wọ́ ìbàdàn tá àjẹ́ká lè tún wọ́n gbà wọ́n padà dá padà. tó bẹ́ẹ̀ ò sì jẹ́ náà ṣiṣẹ́ tó le gan-an tó bá wà lábẹ́rẹ́ sí tó ṣe òjò ẹgbẹ́ náà bá fẹ́ yọ fún kí náà ṣe kí náà bá lọ́mọdá padà tó eh, ẹ jẹ́ pé n tó dáa jù n tó dáa jù náà ni kí èèyàn má fi ọjọ́ ọjọ́ ayé dáa àkàbẹ́ níta náà lè sọ sọ̀rọ̀ pé kí wọ́n máa fi ọjọ́ kan dáa kó máa fi ọjọ́ kan tún mu eh, tó àìsọ jẹ́ ààrẹ amẹ́ríkà ọ̀dọ̀ ọ̀la níbi ìdúnadé ọlọ́sẹ̀ náà bí wọ́n sọ ọ̀nà ọ̀dọ́ kí wọ́n ṣe jẹ́ ìrìṣẹ́ àgbàtọ̀dà náà lè ìtọ́sọ̀ ìtọ́sọ̀nà tó ti jẹ́ látọ̀dà náà lè mọ́ ọ̀sọ̀nà bákan náà ànábì sọ̀rọ̀ àwọn ọmọ dára jẹ́ ìjẹ́ ìgbà àti ìtàkùnkà tó ní ìgbà nínú àwọn àti ìtàkùnkọjá ẹ pé wọ́n lọ pé báyà ànájọ́ kìkì nígbà ni wọ́n tún bá wọ́n tún máa tú ni wọ́n tún máa jẹ wọ́n tún máa ṣe ìgbà wọ́n lọ pé báyà ànájọ́ kìkì dára nígbà iná tó tábàbẹ́ ìjọba ti kọ́ṣà ànábì sọ̀rọ̀ ọlọ́ọ̀sọ̀rọ̀ ọlọ́ọ̀bọ̀lọ́ وعن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا صام من صام الأبد متفق عليه ولمسلم عن أبي قتادة رضي الله عنه بلفظ لا صام ولا أفطر أنا أفطر أنا إليه أنتم أتبعي أولا أتبعي النبي صلى الله عليه وسلم على سبيل الإخبار قال النبي صلى الله عليه وسلم كنتم ولا وين أنت رواية يا ذكر وانقع bàánà bí lọ́pẹ́ lọ́ntàn kò kò kò kò kò gbàwẹ́ kò túnú sọ yẹn ni pé kèé sàrẹ̀ tí wọ́n dà sáwọn pé wọ́n pé wọ́n túnú wọ́n ṣe pẹ́ sọ kò láwẹ̀ nìyẹn kò láwẹ̀ wọ́n ní pèsè pé báyìí níbi ṣe kò lọ́tàn sọ́nù mọ́sálà bẹ́ẹ̀ náà níbi ìdáhùn pé láńdẹ̀sọ̀ kẹ́ńtọ́lá gbà rẹ̀ ní túnú rẹ̀ kẹ́ńtọ́lá gbà rẹ̀ wọ́n fi ìdọ́jọ́ ọdún kan dàrẹ́ so láńdẹ̀sọ̀ wọ́n tán wọ́n sì kí ni kò dà sí pé so náfíùn ṣe tàkìrì pé tí wọ́n dàrẹ́ pé náfíùn anáwó ṣe fárikọ́ ń tàn kò láwẹ̀ nìyẹn نعم، وعن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا صام من صام الأبد متفق عليه ولمسلم عن أبي قتادة رضي الله عنه بلفظ نعم، نعم، لا صام ولا أفطر نعم نعم باب الانفتاح وقيام رمضان <laughs> باب الاعتكاف وقيام رمضان عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه نعم حديث في بريد جلب في آه، صحيح

واللزوم والحفظ الاعتكاف والوقوف بمعنى الإقامة والحفظ واللزوم كما ودون مكة كما وعد بك قام قوبة وذلك هو حرام بك والهجر معقوبا والعشق محبوسا أنا يوم وأنتم عاكفون في المساجد أي مقيمون في المساجد لا تخرجون عنها. نعم. ńlá lèmọ́ alábùdá ní àjẹsìnká ṣe ẹ́ẹ̀dùn mọ́ṣáṣí mọ́ṣáṣí àdáyébà nàìjíríà ní gòdì mọ́ṣáṣí so lẹ́yìn tó mà lè zọ́ọ̀ wọn akàfàfà lánàá lè màkà wọn tàkàbí màkà àbí fi màkà yẹn pé làzímàhù làzímàhù wà àkọ́mà àkọ́mà fèyí so ìtumọ̀ àdéhìká mẹ́lẹ̀ lágbára náà so lórí àwọn gbọ́dọ̀ yìí náà ní کنه هذا اه، آن مشاریه اه، تو مثلا بدون من من الإقامة على عمل مخصوص دون ما سواء في الموضع المخصوص لا تعدى على شرائطه قد أحكمتها السنة قد أحكمتها السنة في ذلك قد أحكمتها السنة في ذلك وأنا تعرف يا رناد بن رشد الجد مثلا بكذا من مقدمات المعاهدات الإقامة على عمل مخصوص إقامة إنه ثم يعني الاعتكاف من الدلابة وفي عندي تعريف لي صدر تعريف أخوك تعريف أنا الإقامة أنت يعني كافني إقامة الدنيا بكام tí wọn ní kó bẹ so àdìkọ́nà ìdúsọ wọn ní àlà àmàlẹ nàṣọ lórí iṣẹ́ kan tó jẹ́ pé pàtó iṣẹ́ tí wọn wọn ní iṣẹ́ kan pàtó tí wọn tí wọn tí wọn ṣe láì yẹn nínú iṣẹ́ àwọn náà ni ìbádà tí wọn fẹ́ ṣe tí wọn fi lélẹ̀ fún ìrun kíkí ìyẹn wá ní ìrun kíkí ìrun náfìlà àwọn ọmọ ọdún náà mi ní òwúrọ̀ ṣe káfíń kẹrin tẹ́lẹ̀ náfìlà lọ́wọ́ náfìlà lọ́sùn so bẹ́ẹ̀ náà ni ìkẹ́kọ̀ọ́ àrùn àká oríṣiríṣi lẹ́lẹ́rẹ́ ìmọ̀ràn láwọn iṣẹ́ tí ó jẹ́ ìbádà kúrọ̀ náà àlàámálẹ̀ màkùsù dúnà máa sì wá o ṣé ṣe pé ìkànnì ní ọ̀rọ̀ nìyà sí nìyà dúró lé lórí ṣèlú pé ìkànnì nìyà dúró fún tẹmọsáàbí dúnà máa sì wá kéde kàmí náà jẹ́ pé tí wọ́n ṣe ìtìkà ọ̀dọ̀ lọ́wọ́ tó ti kàn kàn lọ́dọ̀ máa rojọ́ àfi sábẹ́ pé lábùjá mi ọ̀dọ̀ máa rojọ́ kàmí ọ̀dọ̀ máa tẹ fóònù púpọ̀ ọ̀kọ̀dọ̀ máa ṣe kàmí bẹ́ẹ̀ ni oríṣiríṣi nǹkan tí kò jẹ́ dáná tájà ní mọ́sáàsì ẹ pé nǹkan tó yẹ pé gbogbo àwọn ọmọọṣẹ́ tó yẹ pé sùnmọ́ náà náà so eh, bí ọ̀nà máa fi wá ṣe ṣe ṣe mọ́rẹ́ maxus ní àyè kan pàtó àyè ọ̀nà ní mọ́sáàsì mọ́sáàsì aláàbẹ̀tọ̀ àmútọ́mọ́ ákìtọ́ náà fi mọ́sáàgìdì so aláàbẹ̀kọ̀ mọ́sáàsì ìjọ tó náà ọ̀tẹ́ padà wá náà pé ìjọ tó tí wọ́n ṣe tí wọ́n tẹ̀lé mọ́tàkì. ọjọ́ kan ló dúró ní ìjẹ́ yàtọ̀ bẹ́ẹ̀ láwọn ọkọ̀ àtọ̀gbìn níbẹ̀ àbí òsì àbí òsì yàtọ̀ so sí yàtọ̀ bẹ́ẹ̀ láwọn ọkọ̀ wọ́n yàtọ̀ àná sí ọlọ́run ṣe padà wọn wọ́n ṣàlọ́ wọn pé obìnrin yóò ṣe ìtìká fún ní mọ́tàkì bẹ̀rẹ̀ àwọn ibi títí ń kírun ní rẹ̀ ní bọ́t ọ̀rọ̀ wa mọ̀ bí ó wọ́n dá padà máa bọ̀ wá wájú ìṣẹ̀lẹ̀ tààrà. ó kàn ń ṣe ìmúrẹ́ màkúù ẹni pé àyíká àyíká pàtó tí a gbọdọ̀ kó níbi ayé wọn sọ pé láyàtà àdá láyàtà àdá o èèyàn ní kò ní ayé lọ sí bomi èèyàn tó máa ń ṣe kíkàkọ́ á lọ sí bomi kọ́ lọ pé òun fẹ́ lọ sí bomi rárá wọn sọ pé èèyàn ní jáde èèyàn ní jáde kó ní mọ́sáàsì lọ sí ibi kẹsọ̀ ṣé mọ́sáàsì bá mùsàwá tó ní fẹ́ èèyàn ní jáde kó níbi ọ̀dà wọn ọ̀dà kò ní jáde kó níbi ọ̀dà. so ẹlòmíràn wọ́n sọ pé àwọn fẹ́ẹ́ kí náà náà fẹ́ẹ́ lè ṣe àwọn ẹlòmíràn wọ́n jáde kó ní ọ̀sẹ̀ sọ bá mu wọ́n tó tọ́ ìtìká fún wọ́n tó tọ́ ìtìká fún abẹ́rẹ́ ni wọ́n tó tọ́ ìtìká fún wọ́n tó tọ́ bẹ́ẹ̀ ṣe àṣẹ aláṣàrà ìtọ́ jámọ̀ ṣàrìtọ̀ jámọ̀ ṣàrìtọ̀ ṣàrìtọ̀ ìtumọ̀ ṣàpù náà má jẹun ní jẹbẹ yàrá lọ ṣàrìtọ̀ tó máa mú fúlàtì jámọ̀ rẹ̀ mọ̀ jẹ́ ṣàrìtọ̀ bẹ́ẹ̀ bí ẹ fara ti sọ níbi tí wàá mú mi. ماذا تعريف الشرط شرائط كان بعد شرط زي ما لما جاء شروط شرط يطشي شرط شرط ما شرط منين الشرط عقلا ويطف لهم وقد جاء أشراطها عقلا جاء أو عقلا جاء القيامة في السماوات الدنيا láti bí ṣáràfẹ̀ àti láti mú gbóló wọn lápá ní láti bí ṣọ́pẹ́ àṣọ́pẹ́ ìdáwọ̀ ẹgbẹ́ ṣọ́pọ̀ tó torí pé náà lápá ní àwọn alamat wọn láwọn àmì tí wọn ti dá wọn mọ náà ti yàtọ̀ sí ìrìnàṣọ kọ́lá bí ọba wọṣọ wọn láti mú ẹ̀dẹ̀kẹ̀ lọ́wọ́ bí ó ṣe rẹ̀ ṣe so ọ̀nà ṣàǹpù ọ̀nà ń tó wọ́n ní pé ìgbàmù ṣe ìgbàmù wọ́n ti tó ṣàtọ̀ ní so àwọn ẹlẹ́nu máa ń jẹ́ṣẹ́ ra wọn rárá ṣàtọ̀ ní ìgbàmù ṣe wọ́n ti dáàmù ṣe kátúrásì fún yàrá àbí kí wọ́n ṣe kátúrásì fún rẹ̀ so òun tí wọ́n fẹ́ mọ́jà náà so wọ́n wá sọ pé ṣàrẹ́tọ̀ tó máa ṣàtọ̀ náà àwọn mọ́jà rẹ̀ pé àdàṣàrọ̀ ẹ̀tọ́ lórí àwọn mọ́jà mú kan قد أحكمتها السنة في ذلك استثناء في الصنايع يك يك جو في الجملة جو في الجملة فعلي في أنا ما مرشت شيء من كلا كلا وكلام تبين أنا قدمت مع حلاب رحمة الله على ما بعرف إنه كلا الحدود أنا أقول نزوم مسجد مباح نزوم مسجد مباح وقربة القاصرة بقربة قاصرة لصوم معزوم على دوامه يوما وليلة يوما وليلة دون ما سوى سوى سوى وقت خروجه بجمعة أو أو لمعينه الممنوع فيه ما في بتعرف كمان أنا سوى مسدود يعني بزومه مسجد ní ọgbà mi kọ́là gan kọ́là gan mọ́sáàsì kó wà ní mọ́sáàsì kó tún ní mọ́sáàsì ní mọ́sáàsì kọ́ wọ́n jáde kó lẹ̀. mo bá ṣe tó jẹ́ pé mo ti lọ́nà tó tọ́ lè kúrò bá ti kọ́ sọ̀rọ̀ fún ìjọsìn tọ́lọ́run nínú ìjọsìn yẹn kọ́ sọ̀rọ̀ tó tí àǹfààní rẹ̀ tayọ tí ń ṣe ẹsẹ̀ kọ́rọ̀ bá mi tàá díyà lè kúrò bá ti kọ́ sọ̀rọ̀ tẹ̀lé bísọ́ọ̀nì ṣùgbọ́n wọ́n láti ná rẹ̀ nù ẹni wọ́n ṣe ìtìkọ́ lórí mọ́lẹ́bà wọn kàrà màdìkíyà wọ́n láti ṣe kìnnì wọ́n láti ná rẹ̀ nù wọ́n fi fi kún bí tàrí màtí bísọ́ọ̀nì bá àgbáńdà lẹ́mọ̀fẹ́ hábà ayé mọ̀sọ́ọ̀dì àbí mọ̀sọ́ọ̀dùn sọ̀rọ̀dùn mọ́sílẹ̀ wà bísọ́ọ̀nì màzúmì àlẹ́ màzúmì àlàdáwà mi ṣe ọ̀dà ẹ̀dà bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ kí ìtìkáfù ọjọ́ kan lọ́sẹ̀ ẹgbà rẹ̀ ọjọ́ méjì ẹgbà rẹ̀ ọjọ́ mẹ́ta tó ojú ọjọ́ náà lè ká ẹgbà rẹ̀ náà ìyá ọmọ wa lè dàtà kò kò ránṣẹ́ kíkàm láì sáré ń bẹ̀ tó kò tún kéré ju ọjọ́ kan tó kan náà. wọ́n sì wà wá pé kòrò bì í sí wà wá pé kòrò bì í lè jọ́ máa tì yàtọ̀ sí ọjọ́ tí àkótó wọn fẹ́ jáde lọ fún jùmọ̀ àkótó wọn fẹ́ jáde fún jùmọ̀ sí wà wá pé kòrò bì í lè jọ́ máa tì ìjọba fẹ́ jáde fún bẹ̀rẹ̀ kó ti ní ẹ̀kú ìjọba fẹ́ jáde lọ sí ti dé wọn jùmọ̀ àti kìnnìún. ما درى فضل سوى تخرجه بجمعة أو لمعينه الممنوع فيه أمين شون بجاد إن كان tó ṣe kókó tó ṣe ohun tó tẹ́ pé ṣùgbọ́n tó ṣe kókó tó láti ẹ̀kọ́ ṣe kò lè ṣe ní mọ́ṣáláṣí tí wọ́n bá ṣe bẹ̀rẹ̀ àkàrà kan lọ kò sẹ́ni ṣe mọ́ṣáláṣí àmọ́mọ́ ẹ̀fẹ̀ tó ṣe yóò jáde lọ ṣe bẹ̀rẹ̀ tó ní tọ́lẹ̀ ṣe bẹ̀rẹ̀ ṣe bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí tọ́lẹ̀ ṣe ọ̀fẹ́ tọ́ náà ká fún un lọ ní ìdèkè ní ìjọba lọ́dọ̀ àwọn ẹlòmíì wọ́n ní pé kò lè lọ jẹ́ mọ́sáàsì tó tó ń jẹ́ òṣèké ní yóò dẹ̀kun mọ́sáàsì tó ìjọba dẹ̀kun mọ́sáàsì kékeré ní sọ̀kọ̀ bá tí wọ́n yà bọ́sì ìkànnì ètò ìròkò wọ́n kọ̀ lọ́wọ́ mọ́sáàsì kọjá wàlẹ́ òtò nìyí. ìdènà ọ̀rọ̀ tí wọ́n ti kú pé wọ́n kò yóò jọ wọn pé àwẹ̀ àwọn mẹ́tì wọn bẹ́ẹ̀ àti kọ́mọ́kẹ́lẹ́ olùmọ́dàgbà ẹ̀yìn onígbà nípa ìbámu sí àwọn olùmọ́dà fún ẹ̀yìn bẹ́ẹ̀ ni àwọn àlàfíà olùmọ́dàgbà àwọn àlàfíà ní bẹ́ẹ̀ náà. táwọn ṣe yìí ṣe ń pé àdébí pé tí ọmọ lọ sẹ̀yìn àdébí sẹ̀yìn náà ọmọ lọ́dà náà. ìgbàgbọ́n ni wọ́n sọ bá ní pé sọ̀rọ̀ sẹ̀yìn ọ̀sùn lọ́wọ́ yìí. إني نظرت في الجاهلية أن أعتكف ليلة. أنا في خلال ìgbà táwọn wà káwọn tó gbà sáà wípé àwọn ṣe ìtìkáf tó rò tó rò lọ́kàn ànábì tó kó sọ̀rọ̀ sọ̀rọ̀ báwọn fi gbé ní amẹ́ríkà ìdí tó ṣe pé nígbà tó tó so ànábì pa pe kan وتأخر بيان وقت الحاجة غير الجاي هذا وقت أنا كنت أنا سرعين بس أنا مش سرعين أقوياء أنت ما ذيك بس ما جاء من كان هذا أكو كويس كان هيك بعد هيك أنا تسافرت بعد في كاتنا بس هذا بس ما بينهم تجي so wọ́n ní lóde wa nígbà ọmọ tó fún àlẹ́ náà dìde ọdún pé fún àmì ìdí ní sọ́rọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́kẹ́ ọ̀ṣun ṣé ìsìkáàpù ẹ̀sẹ̀ fún kò sí balẹ̀ jẹ́ kókó kó balẹ̀ kù àwọn táwọn ti ṣẹ̀lẹ̀ mu hadith yẹn àwọn onímọ̀ hadith ló kọ́lẹ̀ wọn ní lànà fi gùdẹ́là gùdẹ́là gùdẹ́là bẹ́ẹ̀ wọn ni wọn fọ balẹ̀ kàtó lẹ́nu الإمام النسائي رحمه الله يقول بنقلات حديثه يعني حديث الإمام النسائي ما ذكر حديث أنا منقص bẹ́ẹ̀ náà ni nǹkan sọ pé kó jẹ́ kó jẹ́ ọjọ́ kan àtòlù kan àwọn náà wọ́n mú ní ti rẹ̀ rí pé wọ́n láti rí ní اعتكاف اعتكاف ولا أنا لا اعتكاف أقل من يومي وليلة أدوها مع عائشة صدق قلنا حدث هنا لك شو حدث هنا لك wọ́n ní سفيان مع الحصيب أبي أمام بها الحصيب إنه الوهم من سفيان بما أبو الحصيب أبي في ذكر السويد سواني وهم مشاهدات أخذ أبدان تقام ليد أبدا إن كان ليد حتى أنا أنا ما تفعل نفسي وسألني وهم مشاهدات في ما توا إنه شيء من حدثني سو عندما طبعا دارين سو látọ̀rọ̀ ọjọ́ tí ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀sẹ̀ tí wọ́n ṣe wọ́n jẹ́ wípé kí wọ́n gbá rẹ̀ tí tí wọ́n bá fẹ́ ṣe tìkà ní ọjọ́ láti wọ́n tí ó sọjọ́ rẹ̀ o kò sí mọ́jọ́ kí wọ́n gbá rẹ̀ ń bẹ̀ tó bẹ́ẹ̀ sì ni kò sí mọ́jọ́ pé kí àdúgbò ti pé dáadáa àdúgbò jẹ́ ọmọkèrè sí ọjọ́ kan àtọ̀rọ̀ orí kò sí àdúgbò dáadáa ṣe àlọ́ yẹn tó wá ọlọ́run pé wọ́n tún máa kí fún mi kí n máa ṣáájú ọ̀rọ̀ tí ń bọ̀ ọ̀rọ̀ nípa rẹ̀ yìí mo sọ bẹ́ẹ̀. ìdí èsì tí kò dandan pé kọ́ jẹ́ pé àtúnṣe pé báyà ìmọ̀ ìṣe ìdíkà ọ̀rọ̀ yàtọ̀ sí àwọn ẹni ìgbìmọ̀ ìṣe ìdíkà àtàjọ lásán kìí síbẹ̀. so every time iná ní ilé ìgbìmọ̀ ìṣe ìdíkà so bẹ́ẹ̀ bí àtúmọ̀ sọ níbi ìdájọ́ rẹ̀ ló lóun yẹtọ̀ náà ìdájọ́ kọ̀ọ̀tọ̀ mọ̀ anytime ẹni ìṣe ìdíkà. so ìdíkà wákàtí kan ní ìdókòwò sẹ́yìn lérò kan tó nǹkan tó máa ṣàṣe kó láti pé ó ṣe rẹ̀ mọ́ra lọ́wọ́ àmọ́ láti ṣe ìgbádà tó jẹ́ pé ṣiṣẹ́ tí ọ̀tọ̀ súnà tó ń ṣe tí ọ̀tọ̀kù súnà nílẹ̀ àpẹẹrẹ rẹ̀ jẹ́ lè pọ́ ìfihàn rẹ̀ ọ̀nà àkìfihàn rẹ̀ ká ìṣubú ọlọ́run ṣe dápọ̀ àwọn òkà níbẹ̀ ilé ọ̀hún tọ́jú ẹ̀ tí kò mọ́ fáwọn àbáyé fáwọn tí àwọn tí wọ́n kí wọn bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ náà ṣáṣẹ́ ti ká lẹ́yìn náà bí ẹni táìm iná ẹ̀ ń sọ̀rọ̀ náà ṣe ti ká kò sí kò sí má jẹun pé kọ́ jẹ́ ìmọ̀ràn nìkan àìsàn àdéhùn àdéhùn àkọ́ sí má jẹun pé bóyá kọ́mọ́ kéré sí ọjọ́ kan tó kan tó dáná kọ́ jẹ́ ọjọ́ kan tó kan níbi àkùrá nìkan tó náà mo tó wá níbi ẹ̀ka pé àwọn ń ṣe máa rẹ̀ òun náà ní pé torí kọjá pé máa rẹ̀ wọ́n ti nájà kàpà tó tán fi san ọjọ́ ìjìká so pọtọ́lù mẹ́wàá jẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ wọ́n fẹ́ ṣe mẹ́wàá jẹ̀yìn tí wọ́n bá ti mẹ́wàá jẹ̀yìn ọjọ́ kéèjọ wọ́n fi ọjọ́ kéèjọ olùkọ́ àtọ̀kan àtọ́jọ́ kan ẹni tí wọ́n bá láyè tọ́lá fẹ́ ṣe ní ọjọ́ lọ́jọ́ lásán tí òun ṣe òru mọ́ tí òun ṣe òru mọ́ wọ́n lè ṣe ọjọ́ tọ́lá láì fẹ́ ṣe òru nìkan ní òṣùwọlé tí ọjọ́ lọ́jọ́ tí ọba rẹ̀ àti tọ́wá ní iṣẹ́ òde jáde kò bẹ́ẹ̀ tó níṣẹ́ tó ń ṣe tó yóò sì pàtó pé àwọn fún ní ilé pàtó bíléèkì níṣẹ́ tó ó lẹ́tọ̀ ìmọ̀ lọ́dọ̀ àwọn àdìgá lọ́rọ̀ ọ̀tún wọ́n lọ́rọ̀ àti àwọn àti àwọn ànàfíà tó kò ní kéré tó lẹ́tọ̀ àtọ̀dọ̀ kan lọ. tó tàrífù rí tàrífù rí lè kéńké jọ lọ́dọ̀ lọ́dọ̀ àwọn àdìgá lọ́rọ̀ àti àwọn ànàfíà kí ni ìṣòro àwọn ọba náà níbi iṣẹ́ náà tó ń dẹ́lẹ́kọ̀ọ́ tó ń bọ̀ pẹ̀lú ògbọ́nọ̀ wọn àti ṣe tààrí fún ẹ̀sìn àdékọ́ jẹ́ pé káṣíjà tó bá ẹni káṣán sọ̀rọ̀ nípa àwọn ìrí tí wọ́n dá lórí àlejìká pé ṣé ìka fún ìdájọ́ ẹ̀ kàná àwọn akíkà tó ń bá ṣe àdìjọ́ àwọn alábàárà tó ní aláàbí káṣíjà náà kọjá àdàkọ fún alábàárà hmm. kó fún wa kó tó fún wa kó tó dọ́dọ́dọ́ Ìjọ́sìn náà fún mi.